Kàrímọ́ sọ wípé kí bàbá Mohbad kó lọ ṣe DNA Mohbad kó tó lè mọ̀ bóyá òun lòún bí Mohbad Kàrímọ́ ló sọ lánàá lórí live show ẹ̀ ó ní kí bàbá Mohbad ó ní kó lọ ṣe DNA Mohbad pé kò sọ pé bàbá Mohbad èyí tó ṣe lánàá ni o àná ló ṣe o àná ló sọ bẹ́ẹ̀ o pé kó lọ ṣe DNA Mohbad kán lé kí bàbá Mohbad ká lè sọ pé bàbá Mohbad ló bí Mohbad ẹ lísìn sí nǹkan tó sọ ẹ gbọ́ nǹkan tọ̀wọ́n sọ lèmi máa lò tí máa analyse ṣé ẹ mọ̀ pé ìyá Mohbad àsìkò tí bàbá ń fẹ́ ìyá Mohbad ìyá Mohbad náà lọ gboko lọ́dọ̀ níbo so ní ìsìn àmọ́ bóyá bàbá gan ló tiẹ̀ ní Mohbad tó ń jà fún láti jọjọ́ yìí àmọ́ ṣé ẹ náà mọ fracas ṣe ni èmi á sọ fún yín pé àyín ní ìkí ọmọ ọjà lèmi èmi ò ní bú bàbá ọ̀rọ̀ yín lèmi máa bá yín analyse ẹ kọ́kọ́ lọ ṣe DNA ẹ̀yin tèmi platform ẹ sọ fún wọn kọ́ lọ ṣe DNA Mohbad kan tó ṣe tìlẹ̀ àmì kẹ́ ẹ lè mọ̀ bóyá bàbá gan ló ní ọmọ tó ń dù tó ń jà lé lórí. ìjẹ́ bàbá ti ṣe DNA already bàbá ti ṣe DNA. ìyẹn òkun àwa tèmi platform ẹ má ẹ jọ o máa máa go that route ẹ má support mi ẹ má support mi ẹ̀yin tèmi platform ẹ sọ fún wọn pé ẹ̀yin náà fẹ́ ṣe d bàbá ti ṣe DNA Mohbad ẹ̀yin náà fẹ́ ṣe DNA Mohbad kẹ́ ẹ tó ṣe ti Liam ó yẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó yá màá bá yín èmi nìkan èmi nìkan tí mo dá dúró yìí láì ní sọ̀pọ̀tà màá bá yín fọ́ lójú ẹni ẹ ti ya wèrè màá bá yín fọ́ lójú àwọn anti justice ń drag mi ẹ̀yin náà ní kí n fòkè níṣó ṣó lórí burúkú nìyí ni ẹ ya wèrè ni ìpéjì ẹ̀pọ̀ yín égbìnrin ọ̀tẹ̀ bó ṣe ń pàkan lómi ẹ má fi mí ṣe justice ẹ má fi mí ṣe justice mo lọ́ọ́ mọ́lé mo ní life. ẹni kí n má jà ṣe bẹ́ẹ̀ gbọ́. So I'm placed the same direction. you don't. she the receipts she donated in the GoFundMe. You know what? When I when I challenge, I was the only person that challenged it, mm-hmm. and I told I said, "Confi, I put it to you. You did not donate Shingbai into the GoFundMe." You know what she said? In in our church, what the right hand does does not tell the left hand. <laughs> lè ṣe ní kọfí ìtọ́wọ́sùn bá ń ṣe kò gbọ́dọ̀ jẹ́ kọ́wọ́ sí mọ̀ what the right hand does doesn't the left hand is not supposed to know that's what she said really <laughs> she buying. she did not contribute to what tell her what has she contributed about her except cursing raising curses on people's people's children. What else? Ask her, have you ever spoken to To The answer is going to be no. Have you ever spoken to David? The answer will be no. Have you ever spoken to Ojumosu? The answer will be no. Have you ever spoken one on one to Baba Mubad? Apart from when you go on the panel on the Sunday and you engage him, the answer will be no. Have you ever had a one-on-one conversation with Muiwa? The answer will be no. Now tell me, have you ever written any petition? The answer will be no. Have you ever read any petition from beginning to the end and digest it and ask questions based on petition? The answer will be no. What is her contribution to justice for Mohbad? What is what is her contribution apart from dragging people, going to look for their picture, dragging them, and calling them out? That is, and that You call me anti-justice, I am anti-justice, killing that, and you said that. Kí lẹ lè what can you do even if I am anti-justice? If PS is anti-justice, what can you do? intelligence, I love the inquest. Have you been able to open it? Do you know how, when, and why it was locked? You have no clue. No clue. A meeting mo lè fún updates. ní update inquest rè èmi ni and you call me anti-justice you that are justice go and open it go and open it. go and open it if you tẹ́ bá mọ̀ yes in the sight of God you are anti-justice and you go in the name of the Lord you are going to open it go and open it. ṣáṣáṣáṣáṣá èpè kan náà fi ń ṣe eléri ibú. eye service ni wọ́n ń pè yẹn. eléyìí tí wọ́n ń ṣe yìí ń kọ́ ọwọ́ méjì fẹ́yàn kan. ìgbésẹ̀ wípé ó lọ ṣe skit. on Moba's death. When Muhumi said, Come, come and take your trophy, she went, she collected certificates. She went and collected certificates. Wumi said, Come and take your trophy. They went and collected trophy on Moba's death. They went <laughs> They went and collected certificates. What gba certificate. Karima mà tí certificate? See àwa tẹ̀ ń pè láǹtí justice àmọ́ àìtí ìgbà certificate tá à ń ná owó àpò wa tá à ń ná owó àpò wa tí peers ń pín owó fún gbogbo yín for your troubles for fighting for justice for seeking for justice for your data tẹ́ fi ń wà lórí platform to be to keep the case going ẹ tún mu ẹ tún tọ̀nà ẹ tó tọ̀ something bad iservice kan ni wọ́n ń ṣe yìí bàbá Mohbad wa ni tuwali tuwali màmá ọmọ méjì fẹ́yàn kan gbòòsà gbòòsà níbi iservice náà ló ń ṣe ẹ wá ń ṣe bàbá dárúkọ mi bàbá dárúkọ mi bàbá recognize mi ẹ wá ń gapá báyìí ẹ wá ń gapá. nonsense ẹ má gbọ́ lọ anybody if you wan know if you wan know speak you can unmute o. Eh, kí ló ti pe eh, kí ló ti pe DNA ṣé ti DNA ṣé DNA ni. Eh, kò hmm, mọ nǹkan tó ń pè ẹjọ́ kí ni Wùmí sọ pé òun ṣe. kò mọ kò <laughs> she doesn't know she does not know. she does not know She ń gbọ́ kí náà ń pè ẹ final part ẹ eh, ẹ eh. they don't know they don't know they are fighting a cause they don't even understand they do not even understand they are just inheriting other people's enemy ntọ́njà fún gan wọn ò mọ̀ wọn ò mọ̀ ntọ́njà fún they don't know. They don't know. They will just come. And what is this girl's name? Yes, they was abusing me on Papariano. Oluwatosin was there for almost three hours. They were engaging. She could not engage intellectually and actually with the case study. They could not. Shake me, shake me. Come for Baba. I come for you. Come for Baba. They won't see any. Baba, Baba, Baba all the time. That's the area they know. ṣe yẹn náà ẹ ṣe mà ẹ ṣe mà placenta yomi tó jẹ́ wípé ó sá ó lọ ṣe placenta ni ó wá gba owó olè gbé olè gbà so àwọn tán dáwó fún Yomi gan owó olè náà dá fún Yomi. No wonder on this side nobody contributed for Yomi so àwọn tó ń dá owó fún Yomi ganan owó tó ń jí nídìí justice for mobile? náà ó lè gbé ó lè gbà ìtumọ̀ ẹni yẹn thief thief àbí ìrànṣẹ́mọ̀ sọ thief thiefer thief collector and <laughs> translate in English o lè gbé o lè gbà it means you are robbing Paul to pay Peter you rob Paul to pay Peter thief thief and thief cash agbára ẹ̀fà ṣe ìmọ̀sán ní broken dáadáa o lè gbé o lè gbà nìyẹn now. that means you are robbing Paul to pay Peter so àwọn tó fún tó fún Yọ̀mí ní owó àwọn tó olè náà ni wọ́n they are also thieves kọ́fí ló sọ ọ́ o lè gbé o lè gbà. So you, you went to steal it, but someone that is smarter also stole it from you. That's what she say. So people that contributed to Wunmi o lé ń gbogbo yín. Because owó oògùn yín kò lè easily láti máa ṣe fúnyàn fúnyàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ó lè ní gbogbo yín náà. You went to steal it, but someone that is smarter also stole it from you. That's what she say. So people that contributed to Wunmi o lé ń gbogbo yín because owó oògùn yìí kò lè easily láti máa fúnyàn fúnyàn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bẹ́ẹ̀ yẹn ó lè ní gbogbo yín nà án. ṣé pẹ́pẹ́pẹ́pẹ́ yẹn ẹ máa ta wọ́n lẹ́nu báyìí pé bẹ́ẹ̀ni sọ́hún ẹ máa ta wọ́n ẹ máa ta wọ́n ní pẹ́pẹ́ lẹ́nu pé. God bless you. That is the language for the broken part kan ní màá die kan ní màá bury am wàá ṣeré gbà mí you get am wella ah. you get am wella ah. kan ní màá die kan ní màá bury am that is the yes yes yes that is another way of saying it yes. nínú pẹ́pẹ́pẹ́pẹ́ yomi ẹ bá sọ pé placenta placenta ṣẹ́rí placenta yẹn yomi máa sọ̀rọ̀ placenta yẹn ó máa sọ fún twenty four hours. mi ṣé o mọ̀ bí òun ṣe the head You, yọ̀mí máa mo ti ṣe òwò tó ti stop. ó ṣàmọ̀ wípé wọ́n dáwó fún ẹ látọ̀dọ̀ mi wọ́n dáwó fún ẹ má wọ́rì nǹkan tó bá ti bá dé lẹ́yìn tó bá ti tẹ bá ti ṣe tó bá ti lo foundation ẹ mi ò pé foundation mi ò fi ẹnu àbùkù kan foundation ẹ o because o gbé CAC ẹ o gbé jáde adẹ̀rí fi sí gangan èló ni ìwọ ìwọ fúnra ara ẹ máa fi sí. wá fún èmi èmi owó ni kókó mo drag mú ìwà mú ìwà wá justice anti justice ni mú ìwà Muyiwa ń dalẹ̀ bàbá Mohbad ni Muyiwa Muyiwa ti o ti o ti parí bàbá Mohbad máa gbẹ ìṣẹ̀dá Mohbad ìṣẹ̀dá Joseph Alọ́ba yóò dà fún Muyiwa yóò dà fún gbogbo ẹ̀yin social media lógo fún Muyiwa ìṣẹ̀dá Mohbad ìṣẹ̀dá Joseph Alọ́ba ìṣẹ̀dá Mohbad tó jókòó ọ̀run yóò dà fún Muyiwa àti gbogbo ẹ̀yin social media legal team ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àdàbí àdàbí tó bá jẹ́ pé ní evidence tí tí Yomi Fabiyi fún polisi náà kọ́ ló fún yín ló kù olórí bumi wa ìgbà tán fún ní evidence rọ́ọ̀gì ni rọ́ọ̀gì kọ́ kí ló dé tí ò lè gbé lọ bá lọ́ọ̀yà tó jẹ́ pé ní ara ẹ̀yin social media legal team ẹ̀ náà ló rán lọ síbẹ̀ ṣé ẹ̀yin ni lọ́ọ̀yà sẹ́yìn ni lọ́ọ̀yà ẹ̀yin ni Odúmọ̀ṣù àbẹ́yìn ni Ṣítù ẹ́ nígbà tẹ́ mọ̀ pé ní fake address ló fún yín ẹ ṣe lọ bọ́ ọlọ́pàá ẹ ṣe bá ẹ ṣe tọ́ ipa ọlọ́pàá kẹtọ́ lọ́bẹ̀ ẹ̀yin olórí ibú tó ayé pé ní everybody lẹ́mọ̀ máa drag everybody tó bá ti rí i pé ó fẹ́ rìnà tó tọ́ náà lẹ́mọ̀ máa drag. Ah, kí láti láti bàrẹ ti bẹ̀rẹ̀ kí là ṣe yọrí yín kí là ṣe yọrí yín àfi kẹ́ máa jáde ìbọdù ẹ ní nísìmí ẹ ní nísìmí yìí tó bá ṣe pé ní owó kan lẹ ní lọ́wọ́ àbí nǹkan kan lẹ ní lọ́wọ́ ẹ fi fi bóyá àbí ìtẹ bá ṣe ló máa ẹ jẹ́ kájọ bẹ̀rẹ̀ ẹ jẹ́ kájọ bẹ̀rẹ̀ ìmí tí ó ṣe àgbákò nù yín tí a fi àgbákò sínú yín ni ló pọ̀ jù torí olórí ibu yín bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀lẹ́ dá àgèyàn tó bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ mọ̀wé tó tẹ́ wà lítírètì tó bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ tó nípa àwé tó yẹ pé ní ẹ̀yìn nìkan lẹ́mọ gbogbo ẹ̀ ṣe olórí ibu yín kò sí kankan tẹ́ ẹ rí ìgbésẹ̀ kankan tẹ́ ẹ rí gbé lórí àwọn tó pa Mohbad olórí ibu yín gbogbo ẹ́fídẹ́ǹsì tó jáde síta ẹ̀ẹ́rí kankan pẹtíṣọ̀nù wọn ẹ̀ẹ́rí kan nǹkan kan súnú wọn olórí ibú yẹn àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tá ń jà fún justice àwọn lẹ́ máa máa dírààgì káàkiri àwọn lẹ́ máa ní ẹ fẹ́ àwọn lẹ́ máa máa fẹ́ ṣe léṣe àwọn olórí ibú àti ìjọwò ìjọ ibùdó pẹ́ẹ́sì pẹ́ẹ́sì tẹ́ ń pè ní àti justice ẹ jọ̀ọ́ mà pẹ́ẹ́sì tẹ́ pè ní àti justice PS ìgbà tó kọ petition nípa Darosha ó gbé lọ sí eh, Fagad àbí kí ni ó kọ newspaper yẹn a rí inú newspaper gbogbo petition ti gbé PS kọ a rí inú newspaper èwo lẹ jẹ́ kí bàbá Mohbad rí kọ kọ publish ẹ̀ kó jáde nínú newspaper olórí ibu yín ẹ̀ ń sàn dẹ bàbá yẹn náà ni ẹ̀ ń parí bàbá yẹn mọ́ abẹ́ ẹ̀ jẹ́ kí bàbá yẹn rárá nà tán ẹ̀yin náà lẹ́ ń de bàbá yẹn ẹ̀yin lẹ́ ń de kò ní dáa fún yẹn ní láti bọ̀ tán àdàbí tó bá ṣe pé ní tó yẹ kí ẹ ṣe fún Joseph alọ́ba ilẹ̀ ń ṣe fún un àdàbí tó bá ṣe pé ní Mohbad bá dì sáfún gbogbo tẹ̀ ṣe fún un àdàbí tẹ bá wà lórí òótọ́ ẹnikẹ́ni tí ò bá sí lórí òótọ́ nu yín pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run wo ọdún yìí ò ní dùn fún un tó ẹ pé kankan lẹ́ ń rí tó wá dùn mọ́ yín gbogbo ẹnikẹ́ni tí ò fẹ́ ká rí justice àbí tó fẹ́ kí ẹ̀mí justice sí gùn ká tó rí justice for Mohbad yìí tó gbogbo ẹnikẹ́ni tó wá ọ̀nà kàbí kejì tó fi ń dínà justice yìí gbogbo ẹnikẹ́ni tó ṣe pé ní kò wá justice. ẹ bá mi tọ́pù tó bá dín sọ̀rọ̀ yẹn máa tápù screen àwẹ̀ yẹn máa tápù screen please. gbogbo ẹnikẹ́ni tó ń disgard nídìí justice yìí tó jẹ́ anti justice tó disgard bí pé bóyá àwọn wá justice tí ò dẹ̀ wá justice tó ṣe pé ní àwọn tó wá justice justice ló fẹ́ máa dráàgì pẹ̀lú ògo ọlọ́run ní tó ṣẹlẹ̀ sí Mohbad yóò ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ ní ṣẹlẹ̀ sí Mohbad yóò ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ tó wáá yẹ pé mi owó ni kókó náà mo bá disgard ni mi ò fẹ́ justice ní tó ṣẹlẹ̀ sí Mohbad yóò ṣẹlẹ̀ sí mi yóò ṣẹlẹ̀ sọmọ mi gbogbo ẹnikẹ́ni tá a bínú obìnrin tí ó fi òkú Mohbad tó fi ń tàvélè tí ò fẹ́ ká rí justice lórí Mohbad yìí gbogbo ẹnikẹ́ni tí ó mọ òtítọ́ tó dẹ̀ bo the justice for Mohbad yìí gbogbo ẹnikẹ́ni tá a bínú obìnrin.